أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه arúgbó الله ọlọ́run ọba asọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ fún ọ̀gá wa síwájú wa lọ́dọ̀ wa Muhammad àbí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala kí ó bá wa kẹ́ ànábì kó bá wa jẹrẹ àti àwọn sọ̀hábà ọlọ́ọ̀bá wa kẹ́ gbogbo wọn pátápátá àti ẹnì kọ̀ọ̀kan wa náà tí à ń bẹ lójú ọ̀nà ẹ̀sìn tí ó jẹ́ ẹ̀sìn òdo láti ọ̀dọ̀ ọlọ́ọ̀bá Allah èyí tí ọlọ́ọ̀bá fún ànábì wa Muhammad àti gbogbo àwọn ànábì ọlọ́ọ̀bá tí ó kù ẹ̀yọ́ àsìkò tá a wà yìí àti gbogbo àwa tí àpàdà máa gbọ́n wa. gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ wa tí a ti bẹ̀rẹ̀ òun náà ni al-iman bi rusulillahi subhanahu wa ta'ala ìnígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ torí pé lára dáàfin mẹ̀rẹ̀ ní mọ́mì ní. òun náà ní pé àwọn òjíṣẹ́ tọ́lọ̀ bá sáré tọ́lọ̀ fi tún ayé ṣe àgàgà òjíṣẹ́ ìgbẹ̀yìn àrẹ́bíwá Muhammad gbogbo pátá òun lágbọ́dọ̀ gbàgbọ́ àwa ní àwọn ìgbésẹ̀ mẹ́sàn òun ló ń bẹ lórí ìgbàgbọ́ yìí ibi tá a wá dé òun náà ni aya sọ́tún láàrin tí ọlọ́run bá fi ọlá tó ti já mọ ìdí pàtàkì àti iṣẹ́ tí àwọn òjíṣẹ́ wá ṣe láàrin gbogbo ìjọsọ́lọ̀ rọwọ́ sí tó fi dórí Muhammad àwọn òbúbi ìrìnàṣẹ́ ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ọlọ́ni iṣẹ́ tí wọ́n fi máa wà lẹ́bí àwọn òjíṣẹ́ òun náà ní ká máa kéde fún gbogbo àwọn ìjọ tí wọ́n rán wọn sí àgbàgbà nẹ́bíwá Muhammad tọ́lọ́ sí tó gbé àrẹ́lúwà Muhammad ọlọ́ni àmì ìbùdó lọ́ọ̀ inú wọn pariwo náà ni ọlọ́ni kárí ẹsí ó ọlọ́ni kárí ẹsí ẹ bá ti kà mí ọlọ́ni ẹsí wà ti jẹ́ ọ̀hún gbogbo kẹtàwùn yẹn wá ń rárí fún tí wọ́n bá bàrà tí wọ́n gbé tọ̀wájú tó pọ̀ lórí ilẹ̀ àwọn amúmárùn ṣàkó fún wa lọ àwọn tọ̀wájú tì wọ́n alákọ̀ọ́kọ́ ìdílé ẹlẹ́ẹ̀kejì mẹ́nu óbìdá wàhúwà rọ́ọ̀dìn òun náà ni ẹni tí wọ́n ń sìn tóun náà ṣe kí ni tóun náà ní ẹran sìn wá bí fìràáùn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni mọ̀ndá àdáàdá ìlà ìbàdá ti lọ sí yìí ẹni tó ti ń sọ ẹ̀fẹ́ wá sí wa òde ẹlẹ́ẹ̀kẹrin mọ̀nà àdáà ṣe àn mí ẹ̀yìn lọ́gọ́ yìí ẹni tó pàtó mọ́ra ife ìkankan bẹ nínú tó pamọ́ tọ́lọ́ ọba náà táwọn ọjọ́ ṣe kí ni táwọn náà mọ̀ tọ́lọ́ ọba ṣe mọ́ àṣàlàyé àwọn mẹ́rin fún wa ipe gbogbo bí tá a bá ti rí wọn pé òòṣà ni wọ́n o kájìnà sí wọn. ẹlẹ́ẹ̀kaàrún òun náà wàá bẹ̀rẹ̀ ní òní òun náà ni man hakama bi ghayri ma anzala Allah náà ni man ẹnikẹ́ni tó bá dájọ́ bẹ̀rẹ̀ ma anzalallah yàtọ̀ sí الله Allah sọ̀kalẹ̀ ẹnikẹ́ni tó bá dájọ́ yàtọ̀ sí tí Allah sọ̀kalẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n lábẹ́ ọ̀rọ̀ yìí àkọ́kọ́ ń gbọ́ yìí pé ojú òbòlùkù mi bí ma anzalallah ọkọ̀ ń gbé lábí ọ̀rọ̀ yìí pé ọrụ ọ̀rọ̀ kí ẹ máa dájọ́ pẹ̀lú tí aláàsọ̀kalẹ̀ wọ́n wá ní kí aláàsọ̀kalẹ̀ wọ́n ní nǹkan méjì náà ní aláàsọ̀kalẹ̀ tá a máa fi dájọ́ òun náà ní alukur'an òun náà ní sunna Muhammad nǹkan méjì yìí ni ọlọ́run sọ kalẹ̀ ká máa ṣe kí ìjọba o ká máa fi dájọ́ wọ́n ní abú wọn gbọ́ ọlé lábẹ́ mọ̀kúrù mọ̀hánàfà wípé àtẹ́ni tó bá ti fi nǹkan ní ìdájọ́ yàtọ̀ sí Al-Qur'an àti sunna lẹ́nuwa Muhammad sallallahu alaihi wa sallam onítọ̀ òun ti dájọ́ pẹ̀lú nǹkan tó ṣe kí ni tí wọ́n sọ kalẹ̀ ìbádọ̀lá ìtàhálà ó wá túmọ̀ sí pé tààrí ìmọ̀lẹ́kùnmí bẹ̀rẹ̀ ìrìnmá àzọ̀lọ̀lá àti pé ìwọ̀ ni kíyàn dájọ́ pẹ̀lú tí ó yàtọ̀ sí àlùkùránì àti kíni àti súnà tọ́lá ní ìdájọ́ yìí ó ní ṣe pẹ̀lú òfin tí a fi ń ṣèlú tọ́lá ní ìdájọ́ ó ní ṣe pẹ̀lú òfin tàfíńrà tàfíńtà tọ́bá ní ìṣèdájọ́ ó ní ṣe pẹ̀lú òfin tàbíjọ́ bára gbé nínú gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó tọ́bá ní ìṣèdájọ́ ó ní ṣe pẹ̀lú òfin ibi ẹnìkan àti sáyé báwo láti kí táàmù sílé ayé ó ní ṣe pẹ̀lú òfin ẹnìkan ó jáde kúrò láyé báwo láti lọ́dún pàdé ọlọ́run subhanahu wa ta'ala gbogbo ìṣẹ̀ni wa ló ní òfin kọ̀ọ̀kan tọ́lọ́run bá ti lò ń bẹ́ẹ̀ àti Muhammad

بما أنزل الله فأولئك هم الكافرون ọlọ́ni ẹnikẹ́ni tí ò bá dájọ́ pẹ̀lú tí àlá sọ̀kalẹ̀ ọlọ́ni kékeré ẹnikẹ́ni tí ò bá dájọ́ pẹ̀lú tí àlá sọ̀kalẹ̀ ọlọ́ni kí ni o kékeré ni adágúté iṣẹ́ tí ó yẹ kí ṣe tí ò bá ṣe tó sọ̀rọ̀ ní kékeré adágúté yẹn náà tí ó bá dé jọ náà ọ̀rọ̀ ẹ̀ iṣẹ́ yẹn mọ̀ jẹ́ torí ẹni tí ò bá kírun tó lòun kírun fọ́lọ́hun kí lábàá pé jàmá kèfè rí ajá ní pé ìkírun kí ló bá jẹ́ jàmá ọ̀rọ̀ yẹn ẹni tí ẹ kó bàrẹ̀ fọ́lọ́ tó lé àrẹ̀wò táwọn ẹ̀rọ ẹ̀rọ ẹ̀sìn ó kó bàrẹ̀ ìdáre ìmọ̀ bàrẹ̀ ẹ̀yẹ kí ló bọ́ ní jàmá ó lọ́ kèfè rí ajá sí pé ìgbàrẹ̀ kí ló bá jẹ́ jàmá ọ̀rọ̀ yẹn ẹni ẹ kó pọlọ́pọ̀ tó lòun pọlọ́ ọ̀bá gbọ́ wọ́n ní àpò ìgébèrè ajá sí pé ìgbọ́lọ́ ọ̀bá gbọ́ kí ló bá jẹ́ jàmá ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ náà ni ìdájọ́ pẹ̀lú tọ́lọ̀ ọba sọ̀kalẹ̀ alùpùránà àti súnà ẹni tí ìdájọ́ pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ẹni máa dájọ́ pẹ̀lú ẹ̀ ọlọ́dún kejì yìí. nínú ayé mi tọ́bìlì máa ń ilà bákan náà forty five ọlọ́dún wà máa ń àrùn òun ọlọ́dún gbogbo tí jama tó bá pèyàn kéde rí níbo ni níbo ni ibùdó tẹ lọ́dọ̀ ọlọ́run iná tó bá pèyàn lábò sí níbo ni ibùdó tẹ lọ́dọ̀ ọlọ́run iná náà ni. nínú ayọ̀ mi ọlọ́run jẹ́ ọmọ ọlọ́run ní túrọ́bùlù bá sí àbákan náà ayọ̀ àbọ̀ fi sẹ́nu ọlọ́run bàbá ńlá mi yá kún bí máa àrùndọ́lọ̀ lọ́ọ̀ fàwùlá ìgbà ọmọ ìfáàtì fún ọlọ́run gbogbo ẹnikẹ́ni tí ò bá ti dájọ́ pẹ̀lú tí aláàtọ̀ kalẹ̀ ọlọ́ni fáàfíkù ni òbílẹ̀ ni a rí i pé kò sọmọlé ní ọ̀tá àbọ̀n ọlọ́pù wọn dé lórí ọlọ́pù wọn ní alábòsí ọlọ́pù wọn ní àwọn àlùfáà yìí ó ti jẹ́ àmà wípé ọlọ́run sọ́dọ̀ bí wa Muhammad nínú Al-Qur'an Karim tẹ́ bá rí àwọn èèyàn tí wọ́n bá ní àwọn òní dájọ́ pẹ̀lú tí Allah sọ̀kalẹ̀ kí ló fà á tí wọ́n fi dájọ́ pẹ̀lú tí Allah sọ̀kalẹ̀ ọlọ́jà mọ̀ pé ìdájọ́ kan ń bẹ tí wọ́n nífẹ̀ẹ́ sí tó dáa ju ti ọlọ́run lọ lójú ara wọn

àwọn òfìjẹ́ ìjogún bá táwọn bàbá ńlá bàbá yín tó sóòṣà tí wọ́n lò sóòrò lẹ́yìn náà fẹ́ẹ́ kí ni lẹ́yìn náà tó bá lò ní ìdájọ́ wo ẹni pé ló ṣẹ̀rí àyíká tá a bá fi ogún kalẹ̀ ní ìsìn abẹ́rẹ́ tí èèyàn kò dárí ogún kalẹ̀ ṣẹ̀rí àtìláàmù ti ní ogún tó pín fọ́kùnrin ó ti ní ogún tó pín fún obìnrin táà bá wá fẹ́ lo ti ṣẹ̀ríà Islam ta fẹ́ lo ìdájọ́ èyí táwọn bàbá ẹlẹ́bù àná kọ́lọ̀ tó sọ̀pọ̀lọpọ̀ wọn ní mùsùlùmí tí wọ́n lò wọ́n ní ìdíjú láti fi hàn ìyàwó mẹ́rin ló fẹ́ ìyàwó mẹ́ta ló fẹ́ ìyàwó àkọ́kọ́ mẹ́rin ló bí ọmọ méjì ìyàwó ẹ̀kejì ńkọ́ ọmọ kan ìyàwó ẹ̀kẹta fọ́ ọmọ mẹ́fà nígbà èrò sílẹ̀ ilé mẹ́ta ìyàwó èrò mẹ́rin wà nílé kọ̀ọ̀kan ẹ̀ yàrá yàrá mẹ́rin mẹ́rin wà nílé kọ̀ọ̀kan ó yẹ kí ní kìkì fún wa kí alẹ́ yàgbà ìdúpẹ́lẹ́ wọ́n ti fi ogún náà ọlọ́run ṣe dúró ìdájọ́ ọlọ́run àdúgbò àti òṣèlú ṣe o. orí òṣèré ló fẹ́ ti pé nínú tó kọ́ dáwà lálẹ́ Yorùbá òun náà ní ọ̀rọ̀ ogún pípé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà nù tó ní kálukú wa wọlé olóògùn síra wọn tààrà tọ́lẹ̀ sí sàbí ara wọn tó lè tó bí ọmọ mẹ́fà ní bí wọ́n ṣàkóso fóun nígbà tó já sí tẹ́ni tó bí ọmọ kan tó ń tẹ́ni yẹn gbà lóun ẹ̀ṣẹ́ kíni lòun náà gbà kó káàkà tó ń sì ti di tiẹ̀ lọ. ọlọ́run ṣe ń wò fi bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ máa fi dájọ́ kí òfin ẹ̀lẹ̀ ń wá tẹ́fẹ́ máa lò tẹ́fẹ́ wá fi fẹ́ ti ti ọba tó ṣe kí ni tó dá ẹgbẹ́ fẹ́ ti dànù ọlọ́run àmọ́ ní ní ma wá ọlọ́run kan ló ń dá nípa lẹ́nu bí àlọ́ tẹ́lẹ̀ tó ń dá sí máa dájọ́ jù lẹ́yìn ọlọ́run ní omi ọlọ́run lè fẹ́ gbogbo àwọn tó bá pààyàn àwọn bá báyọ̀ ló mọ̀ pé hàn nítorí ọba dá lẹ́jọ́ ní kí ni òun lẹ́jọ́ ló fi dá sí wípé tí máa àwọn èèyàn tí fi fẹ́ dájọ́ pẹ̀lú tí ọlọ́run sọ̀kalẹ̀ òun náà ní pé kán fi òfin kan wọ́n rọ àwọn bá dùn àbí òfin òyìnbó wọ ara àyàtà àkàyí a wípé àṣẹ ìmá dájọ́ pẹ̀lú alukur'an àti sunna kí ló jẹ́jọ́ náà wo ọ̀ràn yẹn ni. kí ni mo wá mú àwọn èèyàn tí wọ́n fẹ́ ti dájọ́ pẹ̀lú alukur'an àti sunna òun pé kó fẹ́ òfin ìṣẹ̀dálẹ̀ wọn èyí táwọn bàbá fẹ́ gbé kalẹ̀ pẹ̀lú làákàyè àti táwọn ọ̀dọ́gbọ́n fẹ́ gbé kalẹ̀ pẹ̀lú pẹ̀lú làákàyè tí wọ́n dábọ̀ wọ́n lọ́rùn kọ́ ti òfin ọlọ́ọ̀dá dànù. ọlọ́ọ̀ni ẹ̀lọ́ ọmọ tó ń máa dá government of the crazy and for the crazy and make government made by the crazy and for the crazy and for the crazy ẹ wọ àbòsí bó ṣe lọ káàkiri nílẹ̀ lórílẹ̀ àgbáyé ayé àbòsí nàìjíríà àlùsọ́tán ti britain àlùsọ́tán ayé àgbáyé jẹ́ báyìí ẹ̀rọ táwọn èèyàn jí ní dúkìá ní dúkìá ẹ̀rọ ti nàìjíríà yẹ ẹ̀rọ táwọn èèyàn jí ẹwà tó wá rí ẹni tó di ten thousand lọ́jà àtẹ́ni tó di tó di ewúrẹ́ wọ́n ní ẹ̀rọ ti sẹ́wọ̀n twenty years àtẹ́ni tó fi báyìí ti bílíọ̀n wọ́n ní wọ́n gba seventy kìlọ̀ ọ̀nà ìbílẹ̀ àbòsí tó bẹ́ẹ̀ ní òfin náà ló bí a ti pé fún ọ̀gá gbà wá láàyè kálu òfin yẹn òfin ṣẹ̀ríà ní gbogbo ibi tá a bá wà wọn ní kóbi kálukú wà ló yàrá rẹ̀ àbí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ìlú òfin ṣẹ̀ríà ni ẹbí jẹ́ mùsùlùmí o ìgbẹ́ ọlá fún òfin ní lórí òfin ṣẹ̀ríà ìyẹn fi bí kí ni o ìyẹn bí òòṣà ni tọ́rú ọlọ́pàá ní káàkiri rẹ̀ sí àbí ọlọ́pàá láàpọ̀ àrùn tààdà èyí tí a sọ yìí kí ọlọ́pàá fi sàánà sọ́dọ̀ tẹnu kọ̀ọ̀kan wa akúlùkọ́ làhádà tọ́pìlì wọ́lá assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu